وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹni fún Ọlọ́run ọba alhamdulillah ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kọ́n bá aṣíwájú wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àwọn ìyàwó rẹ̀ lápapọ̀ títò fi kárí gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé àwọn náà tí ó fi di ogun eré gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbin dàlùkìyàmà abẹ́ olúwa kò fi ìkẹ́yìí kò fi kárí gbogbo wọn náà tafsir al-Qur'an al inú suratul Baqara tí a ń bá lọ níbi tí a kà lónìí náà ni àyà ọgọ́rùn-ún kan àti mẹ́jọ. أبي أتي àti وان أو ناي nine كثير من أهل الكتاب نعم أعوذ بالله من الشيطان الرجيم ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم من بعد إيمانكم كفارا حسدا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان أودا أو نصارا تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله فله أجر عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحب يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون حسبك الله أبا عز وجل أبا تشكي أفي القرآن تفي رنسي النبي صلى الله عليه وآله وسلم كما جاء إكه àti àánú àti ìmọ̀nà fún gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo nínú àyà tí afẹ́kà ní òní olùwọ́ba subhanahu wa ta'ala ń tú àṣírí àwọn banu Israel yẹn nípa àwọn Yahudi àti àwọn Nasara ẹni pé àwọn christian àtàwọn jew ń tú àṣírí wọn fún wa àti nǹkan tó ń jẹ́ ìpìnlẹ̀ àdìsọ́kàn wọn sí àwa mùsùlùmí eléyìí ni yóò máa jẹ́ ìfúlára àti ìtají láti lè mọ bí mùsùlùmí ó ṣe máa ṣàmójútó ara rẹ̀ tí ó ṣàmójútó ẹ̀sìn rẹ̀ tí ó ṣàmójútó mẹ̀lẹ́bí rẹ̀ olùwọ́ bá ń sọ fún wa nínú àyà yìí ike waddan kathirun wadda kathirun min ahli alkitabi law yaruddunakum min ba'di imanikum kuffara hasadan min 'indi anfusihim olùwọ́ ní ó wu àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a ti fún ní tírà ṣáwájú yìí àwọn náà ni àwọn yahudi àti àwọn nasara wọ́n máa fẹ́ yóò máa wù wọ́n law yaruddunakum gbé kí wọ́n dá yín padà min ba'di imanikum kuffara lẹ́yìn ìgbà tẹ́ ti jẹ́ olùgbàgbọ́ òdodo kí wọ́n sọ yín di aláìgbàgbọ́ kí wọ́n sọ yín di kèfèrí yẹn ni kí gbogbo ọ̀nà tí wọ́n fi kó báyìí mùsùlùmí iná ni àwọn yahudi àtàwọn nasara àwọn christian àtàwọn jew iná ni wọ́n máa ń sán ọ̀nà láti fi ba ti yín jẹ́ sọlẹ́ yìí ẹni tó bá jẹ́ olùfura nínú mùsùlùmí yóò rí pé àṣírí ńlá náà ni ọlọ́wọ́n bá tú fún wa nípa àwọn yahudi àtàwọn nasara yìí ẹni pé nínú àyà míì olùwàní walan yarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum ipe àwọn yahudi àtàwọn nasara yìí wọn ò lè yọ́nú sí kí wọ́n dunnú ní dunnú tó kanlẹ̀ sẹ́yìn mùsùlùmí ní tí ó jẹ́ kí inú wọn dùn sí yányá òun náà ni hatta tattabi'a millatahum àfikẹ́ tẹ̀lé ẹ̀sìn tiwọn náà kẹ́yìn náà kẹ́ jọ wọn kẹ́yìn orí bí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe rí sọlọ́wọ́ wọn ní ṣẹ̀rí àwọn yahudi àtàwọn nasara tí wọ́n ní àdìsọ́kàn ipe gbogbo ọ̀nà náà làwọn fi sọ yín di aláìnígbàgbọ́ nígbà táwọn náà ti ya kẹfìrí sọlọ́run gbogbo ọ̀nà tẹ́yìn fi wá di kẹfìrí bó lẹ́yìn ó ṣe lẹ́yìn fẹ́ ẹ̀yin fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀yin fẹ́ dó lérí òdodo tó ṣe pé àwọn tá a sáwájú yín àwa gan ti yẹ a ti kú lérí òdodo àwa náà á wá ọ̀nà tá a fi kó báyìí àwọn afẹ́ olùṣẹ̀sìn kí n tó débi yẹn ẹ jẹ́ kí a padà sínú ẹni tafsir al-imam ibn kathir rahimahullah al ibn kathir wọ́n ní yuhadiru ta'ala ibadahu al-mu'minin an tariqil kuffari min ahlil kitab pé olúwọba azza wa jal ó ń ṣọ́ wa lára nípa pé ká má máa tọ̀ ọ̀nà ń sọ mùsùlùmí lára ká má máa tọ̀ ìlànà àwọn kẹfìrí nínú àwọn ahlil kitab àwọn tó ti fún ní tíra síwájú wa wa yu'allimuhum bi'adawati aw wa yu'allimuhum bi'adawatihim lahum fil batin wa zahir olùwọ́ bá ń ṣàlàyé ọ̀tá tí àwọn kèfèrí ẹni pé àwọn christian àtàwọn jew tí wọ́n ní sí mùsùlùmí fil batini wa zahir ní kọ̀kọ̀ àti ní gbangba àbí tí ayò bá gbà wọ́n nìkan àbí kó jẹ́ pé ẹni tí ń bẹ lára wọn tí ọmọ ti ń ṣe nínú ẹ̀sìn sọ́gẹ́bẹ́ náà ló ṣe rí tẹ́ mùsùlùmí náà tóun náà mọ nǹkan tí ń ṣe òun náà kò lè nífẹ̀ẹ́ àwọn yahudi àtàwọn nasọ́rọ́ ní ìfẹ́ ànídínú amẹni tí kò máa ti ń ṣe òun náà ni yóò máa ní wọn ní ìfẹ́ torí pé kí ni olùwọ́ba ń sọ fún wa pé àwọn ẹni wọ̀nyí ọ̀tá ni wọ́n wa ma hum mustamiluna alayhi minal hasadi lil mu'minin tó bá kan náà wọ́n wá ní kéta fún ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n máa ń ní kẹta fún wọn ẹ̀gàn wọ́n máa ń pẹ́ gan wọn ni kí ni ẹ̀gàn náà máa ilmihim bi fadlihim wa fadli nabiyihim kí lẹ́gàn tí wọ́n ń bínú sí táwọn máa ń pẹ́gàn kí ni táwọn ń pẹ́gàn lélẹ́rí òun ni pé ó ti yé wọn pé ah àwọn ẹni wọ̀nyí àwọn mùsùlùmí yìí ẹni ńláńlá ni wọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹni àpọ́nlé ni wọ́n kọ́dà ẹ̀sìn wọn ẹ̀sìn àpọ́nlé ni anabi sallallahu alaihi wasallam tọ́lọ́run sí wọn ẹni àpọ́nlé ni wa ya'muru ibadahu al-mu'minin bis-safwi wal-afwi wal-ihtimal tọ́ kí n tó débi eléyìí alimami ibn kathir àwọn ní ara tó fa ọ̀rọ̀ yìí tolúwọ́ bá fi ní à wadda kathiru min ahli al-kitab law yaruddunakum min ba'di imanikum kuffara imam ibn kathir gbé wá látọ̀dọ̀ ikrima ikrima látọ̀dọ̀ sa'id ibn jubair ikrima wà ló ń gbọ́ látọ̀dọ̀ ibn abbas rahimahumullah qal ó sọ pé ó ní kánà huyay ibn akhtab wa abu yasir ibn akhtab ó ní àwọn méjèèjì ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n huyay ibn akhtab àti yasir ibn akhtab wọ́n jẹ́ min ashaddi yahudi lil arabi hasadan nínú àwọn tó ṣe pé ọ̀tá wọn tí wọ́n máa ń ní sí àwọn lárúbáwá ọ̀tá wọn ní agbára idh khasama idh khasama umullah idh khasamullah wa rasuluhu wa jaidina fi anil islami mastata'a ìyẹn ni pé àwọn méjèèjì wọ́n dúró nídúró pé gbogbo ọ̀nà náà làwọn ọmọ fi sọ̀tà nẹ́bí sallallahu alaihi wasallam kódà kí tó ṣe yẹn nìkan gbogbo ọ̀nà làwọn ò fi gbìyànjú láti máa dá àwọn èèyàn padà kú nínú Islam mẹ́sítátọ́ à gbogbo táwọn bá nípa làwọn fi kó àwọn èèyàn kú láti máa wọnú Islam so bákan náà àwọn tó ti wọnú Islam gbogbo ọ̀nà náà làwọn ọ̀sán láti kó wọn kú nínú Islam ìgbà tí wọ́n ń ṣe ìgbìyànjú yìí ní abẹ́nú àwọn ìgbésẹ̀ oríṣiríṣi náà làwọn méjì máa ń gbé lu ọba wa tú àṣírí wọn fún anabi sallallahu alayhi wa sallam ike wadda kathirun min alil kitabi law yarudunakum min baadi imanikum kuffara ẹni pé abdullahi ibn abbas ó ń jẹ́ kó yé wa pé àwọn tí olúwa bá ń sọ níyà yìí gangan tó ipá wọn ni àyà yẹn sọ kalẹ̀ lélẹ́rí àwọn náà ni huyay bin akhtab àti ẹni abu yasir bin akhtab subakana ọ̀rọ̀ mi tún wá látọ̀dọ̀ Dahhak tó náà jẹ́ ọmọ kéwu al ẹni abdullahi ibn abbas radiyallahu anhu ó ní ẹni anna rasulan al-umiyya ó ní anabi sallallahu alayhi wa sallam rasulan umiyan ikú anabi sallallahu alayhi wa sallam tó ṣe pé ó jẹ́ ẹni tí kò máa kéwúkà tí kò sì lè kọ́ yukhbiruhum bima fi aidi iminal kutubi wa rusul wal ayat tánàbí bá wọn sọ̀rọ̀ yóò máa sọ tí ń ṣe déédé tí ń bẹ lọ́wọ́ àwọn yahudi tí ń bẹ nínú tírà wọn yóò tún máa sọ ìtàn àwọn ànábì wọn tó ṣe pé olúwa bá fi hàn nínú tírà nínú tírà àwọn tí àwọn náà rí i pé ah olúwa bá ṣe sọ tán wọn nìyí àtàwọn ohun àmì tó ń bẹ nínú tírà wọn ànábì ó máa sọ. So, ثم يصدق بذلك كله بذلك كله مثل تصديقهم لينا yóò sì sọ fún wọn pé gbogbo tó ń wí bó ṣe rí náà ló ń sọ yẹn táwọn náà bá sì wọnú tíra wọn wọn bá bẹ́ẹ̀ pé òdodo ni anabi sallallahu alayhi wa sallam sọ walakinnahum jahadu dhalika kufran wa hasadan wa baghyan àmọ́ bá anabi bá ṣe ń sọ fún wọn wọn dákẹ́ tán bá dákẹ́ tán bá dákẹ́ tẹ́ bá retí kán fèsì báyìí ní tí wí ni pé irọ́ ni àgbà bagian wa hasadan ní ti tàbòsí ní ti ti ìsọ̀tẹ̀ ní ti ìpẹ̀gàn torí pé kí ni ti ń jẹ́ ká máa pẹ̀gàn òun náà ni pé ọkàn wọn ni pé ànábì tí ó jáde ọ̀dọ̀ àwọn ni ó ti jáde gbàtà nàbí yẹn látọ̀dọ̀ wọn mọ́ wọn ò pé gbogbo nǹkan náà làwọn fi takò lọ́lọ́run wa sọ ayà yìí kalẹ̀ ike ẹni ẹni wadda alladhina kafaru min ahli alkitab law yaruddunakum min ba'di imanikum kuffara hasadan min indi anfusihim min ba'di ma tabayyana lahum alhaq òdodo ti kílẹ̀ sí wọn àmọ́ wọn ni àwọn ò ní gbà ní so níbí yìí láti rí i pé gbogbo ẹni tí ọba ń rí òdodo tó dodo clear sí tó hàn sí tó nú owó tí ó rí i pé ah òdodo ni kíní yìí kọ́dà lómi ó challenge yẹn pé àní ń tẹ̀ ń sọ yìí ẹ mú ẹ̀rí wá àtẹ́bá ti mẹ́rin wá ó ti tàn tẹ́bá mẹ́rin lọ fún wa tó bá rí tán ẹ wàá wò ó tó bá wò yọkàn ní yọkàn wá ọ̀rọ̀ kan tí ó lọ ọmọ ni sórí eléyìí aburula ńlá ni ẹnìkan bẹ́ẹ̀ ńgbà kan ìgbà yẹn ìmọ̀ orí jẹ nídìí bídíà tí màá ń se ńgbà òun a máa ń se wọlímà wọlímà kùránì yóò rí jẹ ńbẹ yóò wá wọn buwó sí lápò ìgbà tó wá di pé súnà nẹ́bí sọ̀lá sálàmù ń yé ẹni mo sì ní ó sì kéwú njọ́ kan lọ́wọ́ pè mí wípé wá mo á dá lóhùn wọ́n ní bóun ṣe ń rí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí òun ń sọ àtàwọn ẹ̀sìn tó ń sílẹ̀ ní mẹ́ta yìí kọ́mọ̀jẹ̀ pé ó padà fẹ́ ya sálàfí wàláhi alazim kọ́mọ̀jẹ̀ pé ó padà wá ya sálàfí bó ṣe ń bá ọ̀rọ̀ rẹ lọ yìí mọ́ ni à tó a pé sálàfí èmi ti kàn ti ń jẹ́ sálàfí tó a pé sálàfí náà ní báyà à ó dùn mí mi ó dùn mọ́ mi so ẹ wúru ẹni yẹn nísìn ń bẹ nu ẹni tó yẹ pé wọ́n ń takò súnà nàbì sallallahu alaihi wasallam ó mọ̀ pé kíní yẹn yé n tó fi mọ̀ pé sálàfí ni ẹni tí bá ti rìn báyìí ni ó padà yà ó yé kódà ẹni yẹn ó burú fún dé stéèjì pé wallahi azim jọ́ kan ló pè mí lónìí ìsábìwò yìí fẹ́ kí wọ́n kọ́ òun ní ìsábìwò ní àá. Ah, tí n bá wá sọ bí tẹ́ni yìí bá ti kéwù wàláhì ẹ̀fẹ̀ fi rí gbálẹ̀ pé aaa wàláhì oní kí wọ́n kọ́ ní ìsábì mo ní mi ọ̀kọ́ yàn má ó ní àbí màmá ni mo ní a èmi ọmọ ìsábì má so mo ti fọ́ mo ti múlẹ̀ lẹ́nu mo ní ẹ sọ kí ni kan kí n sọ kẹ́kọ́ ẹ gbọ́ lọ́ba ní ọba dakọ̀ kan kurukuru kurukuru mo sọ ti rí wọn ni mo lù jáde yìí ó yẹ mi ìyẹn ní kọ́ yàn má nìyí torí àdéhìsì báyìí àdéhìsì báyìí àdéhìsì báyìí tí mo ti rí ọlọ́run níjẹ́ tó kọ́yàn má so ẹ̀rí pẹ̀lú ẹni yẹn ó yé ìbẹ́nu ẹni tí ń takò súnà nàbì sallallahu alaihi wasallam lónìí ó yé kétékété sórí ẹni yẹn fi ìṣàbẹ̀hún minal yahudi ìṣesí àwọn yahudi ń bẹ lára rẹ̀ lẹ́ni tó bá rí báwọn so ní pé kéèyàn olódodo kéèyàn takò kéèyàn tó wá máa wá sọ́ọ̀nà tó fi kóba ẹni tí ń bẹ nídìí òdodo yóò burú ó burú jù ṣẹpẹ́lómi yóò rí ẹni tí ń ṣòdodo yóò sì rí pé òun ò lò ó yóò sì mọ ní a ọ̀rọ̀ yìí clear a lò ní ṣe ń bẹ nínú àwọn àfáà mi náà tó ṣe pé wọ́n ń ṣe wáàsí jáde káàkiri ńlọrin yìí tó pé wọ́n sì máa sọ pé a ipe ẹ̀yin alùsùnà ẹ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ a mọ̀ pé òdodo ní ẹgbẹ́ lọ́wọ́ náà lẹ́ ń sọ ẹnìyẹn sọ ńlọrin ni tún lọ lè sọ ní kútọ́nu pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ mọ̀ sí wá ó mì pé nǹkan yẹn ó ṣe kí ni ó yé ó clear sí i irú ẹnìyẹn tó wà tálù súná bá pàdé wọn ò náà ń báwọn náà mo súnmọ́ ẹnìyẹn náà dáadáa lára àwọn àfáàtà máa ń ṣe wá sí káàkiri tán gbajúmọ̀ wọn ni njọ́ kan ni èmi àtẹni wọn mo súnmọ́ wọn dáadáa gan wọ́n sàmọ́ òkú ìsáàrí ọmọ sàrúmí ìrìn rí ọmọ sàrúmí yìí mà ọwọ́ àdìjọ́ kan wọ́n gba nọ́mbà mi ọwọ́ kọlù mi wọ́n wá ní àwọn fẹ́ rí mi mo ní à ẹ̀yìn sísí báyìí mo wà lọ́nà èkó yìí so ọwọ́ tó ń dijọ́ mi ọ̀tọ́ wá kọlù mi mo wá ní mo wà lọ́rin wọ́n wá ní àwọn fẹ́ kí n yọjú sáwọn ṣùgbọ́n tí lọ mo wá pe ọ̀rẹ́ mi kan lọ́wọ́ àbúkọ̀déjà afámi kail láwájọ lọ́ọ́ wọn á mútira tasawuf wa limadha taraktuhu mo mú lọ́wọ́ yìí lónìí hukmul in'ina tó sọ nípa ìkúnlẹ̀ ń fún yìí àwọn àjọ dé ibẹ̀ bí tí lọ gangan ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ní ẹ̀wọ̀ dáadáa o àwọn ni wọn ò jẹ́ kí ẹ̀sìn ọlọ́run kó ti bàjẹ́ ju báyìí lọ àwọn lè mọ́mọ́ o àwa mọ̀ n táwọn èèyàn bá máa dánwò ń di ẹ̀sìn yìí tí ẹ bá serú àwọn èèyàn táwọn èèyàn ń rí báyìí à kì í ṣe nǹkan kìí ṣe nǹkan kékeré o báyọ̀ sì máa ba ẹ̀sìn yìí jẹ́ bó sì máa ba àdéhìn yìí jẹ́ àbáwọn ẹni yìí àwọn gangan náà rí bí ọlọ́pàá àdéhìn kẹ́lùmọ̀ àwọn gangan tí wọ́n lò ní mo lò ó so irú àwọn ẹni wọ́n rí pé tí wọ́n tún yàtọ̀ sẹ́ni tó ṣe pé wọ́n mọ̀ sọ pé ìtún kó bọ̀ ìní ṣe ìsìn níjẹ́ kẹ́ ẹ ṣe àwọn kàmárù kò ní rù kò ní jẹ́lẹ́rù òórù irú wọn nù. No so irú wọn ló pọ̀ bẹ́ẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ tẹ́ bá ti rírú àwọn báwọn kẹ́tì mọ̀ pé á àwọn yahudi èèyàn lélẹ́yìí àwọn yahudi èèyàn nù so tẹ́ bá wá wo àwọn ìgbésẹ̀ àwọn yahudi yìí àwọn ìgbésẹ̀ oríṣiríṣi náà ni wọ́n ń bẹ tí wọ́n ń gbé látìgbà tí anabi sallallahu alayhi wa sallam tó ti ń bẹ láyé ẹ wo ìgbésẹ̀ kan la dárúkọ yìí látara àwọn yahudi tó yẹ pé gbogbo ọ̀nà ni wọ́n ń sán láti fi takò anabi sallallahu alayhi wa sallam so bákan náà láti fi kó àwọn èèyàn kú nínú islam pẹ̀lú gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ so lára àwọn ọ̀nà tí wọ́n tó ń sán òun náà ni pé àwọn kan ti wá di àárín kan wọ́n á wò pé àwọn ò lọ lè wọnú islam táwọn bá wọnú islam. Islam àwọn wà á síbẹ̀ ń pa àwọn fẹ́ ṣe islam àwọn wà ba islam náà jẹ́ inú gbèsè àkọ́kọ́ tọ́kọ́ wáyé bẹ́ẹ̀ òun náà ni àwọn ṣíà ọkùnrin kan bẹ wọn pè ní abdullah ibn saba al-yahudi abdullah ibn saba nígbàtí anabi sallallahu alayhi wa sallam kú tán ní umar náà ni ọwọ́ islam so ń bẹ nínú ẹni tó ṣe pé ó kọ́kọ́ là ní àsìkò Uthman ní ọlọ́wọ́nú Islam lára àwọn tí wọ́n ń dá wàhálà kalẹ̀ nípa pé Ali ó ju Uthman lọ ntọ́kọ fi bẹ̀rẹ̀ nu ọkọ bẹ̀rẹ̀ pé Ali yìí a òun nífẹ̀ẹ́ rẹ̀ yàtọ̀ láàrin àwọn yòókù ṣùgbọ́n tó yá tó di pé Uthman kú tán ó ní ali yìí ó tiẹ̀ ju gbogbo àwọn sọ̀hábà yòókù lọ ìwọ́n lọ lè ń gbé àwọn ọ̀rọ̀ tí ò sí yóò ló ń gbọ́ lẹ́nu ali ìgbà tó dárin kan ó tiẹ̀ padà sọ pé ali ó rà pé òun gangan ló jíṣẹ́ ọlọ́run òun gangan ni anabi ipe malaika jibril ó ṣe mistake lọ lè bá anabi sallallahu alaihi ni nítorí pé òun àtànábì àti Ali wọn jọra wọn gan ìgbà tó yá ó tún gbé kó ń bẹ̀ ó ní Ali gangan tiẹ̀ ní Allah ó gangan lọ́lọ́run so ìgbà tí Ali gbọ́ ọ̀rọ̀ yìí ṣe mọ̀ pé tí ó bá sì ṣẹlẹ̀ ṣètọ́n èṣù yóò mọ bí ó sì dá sí tí ó sáré spread aburú níta aburú máa ń nu ti bẹ níbi aburú tó lágbára jùlọ tí wọ́n bá da aburú kalẹ̀ aburú a máa kanjú fún ká tètè máa ń tàn ká gidi gan àmọ́ iṣẹ́ rere àbí ìlànà rere ìmọ̀ ńlọ́ra yóò máa ṣe tìkọ̀ tìkọ̀ tìkọ̀ tìkọ̀ kódà tí ẹni tí tí ẹni tí ó fẹ́ ṣe rere òun gangan tóun gan-an tó bá tí bá ń rí bí aburú ṣe ń ṣe bí dáadáa òun ṣe ń ṣe tìkọ̀tìkọ̀tìkọ̀ ẹ̀mí rẹ̀ ọ̀fẹ́ máa kó tì pé àà àbí kò sọ́nà níbi ọ̀nà yìí ni sọ̀rọ̀ǹgbà tó bá yá òdodo padà hàn òdodo sì padà jẹ́ òdodo sòrò ẹni tí ẹ bá ń ka ìṣẹ̀mí àwọn àfẹ́sìn tí wọ́n ti lọ lóríṣiríṣi tẹ́ bá ka ní tó súnmọ́ ayà yẹn kéèyàn ka irú ìṣẹ̀mí Sheikh Uthaymeen rahimahullah sheikh semin ní pé ń gbà míì àwọn ó jáde láti fẹ́ ṣe wáàsí àwọn lè mọ́ ju mẹ́ta lọ àwọn lè mọ́ ju mẹ́rin lọ wọ́n ní jọ́mi àwọn ò tiẹ̀ ní rẹ́nì kankan níbi wáàsí àwọn àwọn nìkan náà làwọn máa dá nǹkan wọn kà àwọn ó sì máa dá sọ torí pé kí ni ó yí àwọn pé báwọn ṣe ń ka táwọn sọ pé dèdè àsìkò tí ń ka kíní yìí àsìkò tí mo mú náà níbi lápèjúwe kéèyàn lé láàrin magreb sí ìṣá one hour ti ń bẹ láàrin rẹ̀ ìmọ̀ fi ka tíra yẹni ẹ fatih al-majid juwe so wọ́n ní táwọn bá tó wá dasìkò ń àwọn sì da kàfúrà wọn àwọn ètò ń da tú àwọn dá láàyè rẹ̀ ṣe tó wáyé tásìkò àwọn ó sì dìde pítọ̀ àwọn ọ̀rẹ́ nìkan kan lónìí so àbáwọn ọmọ pa àwọn ti paasi nǹkan tó yẹ káwọn paasi then àwọn màláíkà tó sì yẹ kí wọ́n gbọ́ wọ́n ti bá wọn gbọ́ so àwọn nígbà tó wá yá njọ́ yẹn wá ní sẹ́kù fèmínú ń ṣe mọ̀ hádọ́rọ̀ náà ni àwọn awo bí èèyàn ṣe tì lọ gbọ́m so omi wa kọ́ wọn kọ́ sunkún omi kọ́ bọ́ lójú wọn wọn ni ah ah ipe ǹjẹ́ àṣé òdodo yìí ó lè padà di báyìí so ní wọn sọ pé àwọn ń ṣe nàṣíhà ẹni pé àwọn ń ṣe ìkìlọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ gbé ìlànà òdodo lọ́wọ́ kọ́mọ́jì kó ṣùn pẹ̀lú ìṣe tìkọ̀ tìkọ̀ tìkọ̀ tí òdodo bá ń ṣe tìkọ̀tìkọ̀ tí ò sẹ́ni tí ó ti gbà á ṣé bí wọ́n ti mọ̀ mọ̀ bá nìṣó so òun ni wọ́n fi sọ ìtàn tí tí wọ́n sọ tọ́ Abdullahi ibn Saba ìgbà tí ó dá ìròyìn yìí kalẹ̀ ẹ̀kan náà ló sáré generate káàkiri àwọn èèyàn ń gbà pé ó tọ́ ni kí ni kan ẹsẹ̀kẹsẹ̀ Ali ti gbọ́ radiyallahu anhu ó ti gbọ́ pé wọ́n ń pè òun ní pé òun lọ́lọ́run òun lòún dá sánmọ̀ òun lòún dá kíní kan tí ara bá sán káyà òun ni Ali náà nu ó lọ lè sán gbogbo àwọn ọ̀tá rẹ̀ àà ah, ah. irú lọ́nu gbogbo eléyìí a lè wa sọ pé tó kú bẹ́ẹ̀ ni pé ọ wá fojú sọ àwọn ẹni wọn ọ wá kó wọn gbà tó kó wọn ọ wá da iná sun wọn bí kí o bu epo sí yàrá kí o ti sànà sí wọn la pé ẹ mi lẹ ẹ ń pè mí lọ́lọ́run ṣùgbọ́n tí Abdullahi ibn Abbas gbọ́rù kínní yẹn a ah, òun ni ọba má ṣe báyẹn wípé wọn wọn fara máa àmọ́ kìí ṣe pọ́ takò àmọ́ lóun ọ̀faramọ́ pé torí ọlọ́wọ́n ọba ni máa ń fi iná jẹyàn níyà kí o bá pa wọ́n ní pípa ọ̀nà míì òun ni ọmọ pa wọ́n o àmọ́ ọ̀nà tó fi pa wọ́n yẹn náà ni òun wò pé wọn kò bá wá ọ̀nà míì kọ́ mọ̀ jẹ́ pé iná tọ̀ Abdullahi Saba òun ríbi sá ọ̀sà lọ sọ̀ǹgbà tó wáyé ọwọ́ tó tẹ̀ ẹ tún ní kíni wí ó ní à tòun tí bó ṣe ń fi iná jó yìí náà ọlọ́run náà tó ní ọ náà ni tó ọwọ́ tí ọwọ́ su àlè rẹ kẹtẹ ọwọ́ su pé àà rè ó lélẹ̀ yìí ìròrí yìí ń lọ bẹ́ẹ̀ ọwọ́ di pé ọwọ́ kó àwọn oríṣiríṣi nǹkan láti inú ẹ̀sìn Yahudi ó gbé wá nu Islam ibẹ̀ ni ròrí kéèyàn máa ní lágbájá lọ́lọ́run làkàṣègbè lọ́lọ́run tí ń bẹ lọ́dọ̀ àwọn oníṣúfì tí máa ń pè ní wahdatul ujud àbí alḥulul ọ̀dọ̀ abdullahi ibn saba náà ló ti jáde wá ẹ̀rí pé mo mọ sọ̀rọ̀ kan ike gbogbo aburú tí ń bẹ nínú súfìlà yé ọmọ ni nínú aburú tí ń bẹ nínú ṣíà ọmọ náà ni tí ẹ bá sì ń tábà rẹ kódà dòní dàwùjọ dàsìkò táwa yìí èyí ò rí i pé aburú táwọn súfì ń dánwò wà ti ṣíà táwọn ṣíà ń dánwò ní Iraq ní Iran kí wọ́n lè wọ̀n wọ́n bá débi pé ẹ lè rí sufi tí ń ní ajá Amada Tijani àbí ajá Abdulkadir Jilani àwọn àwọn ṣíà ó bímọ wọ́n sì sọ ní kẹlbu Hussein kẹlbu Hussein wọ́n ní ajá Hussein ní jẹ́ wọ́n tún wá máa púrúfù rẹ̀ àbí kẹlbu mi ò change okọ rẹ̀ kó ní kẹlbu Hussein kẹlbu Hasan náà ló báyìí kẹlbu fatima náà lòun jẹ́ so ẹ ti wá rí wọ́n ti wá mọ́ wá rìn lẹ́lẹ́ lọ síbi ní Karbala wọ́n mọ ránlẹ́lẹ́ bí ẹni pé bóyá bí ajá sí máa rìn ni wọ́n sì máa rìn gbogbo ẹ̀ lórí YouTube tí a bá lè wò so irú eléyìí ló fi mọ̀ pé gbogbo aburú tí bá ń bẹ lọ́wọ́ sufi ọmọ náà ni máa ń jẹ́ lọ́wọ́ àwọn Shia so lára ìdá Islam rú ìyí fọ́tò tí anabi sallallahu alaihi wasallam ń gbé padà wá tó gbé wá tó látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ìyí padà sí ẹ̀sìn yahudi iná ni ntí ṣíà tó gbé wá àkọ́kọ́ nù sọlẹ́yìn táwọn ṣíà àwọn kan náà tún jáde tó ṣe pé àwọn náà jẹ́ yẹnì wọn kì í ṣe mùsùlùmí àmọ́ wá ní àwọn tiẹ̀ fẹ́ lọ lé wọn ti ń jẹ́ islam gangan àwọn náà ń pè ní al-mustashirikun àwọn orientalist mustashirikun àwọn mustashirikun yìí àwọn làwọn tó ṣe pé dára súlọ gọta shark wọn lọ lè kọ́ èdè àwọn shark sẹ́ni pé àwọn tó máa ń pè ní shark làwọn tó wà ní àwọn tó wà ní ibi tí oòrùn ti ń yọ yẹn ni pé àwọn Saudi àbáwọn bíi irú àwọn tí wọ́n súnmọ́ wọn bí àwọn Yemen oríṣiríṣi tí wọ́n súnmọ́ báwọn tí wọ́n náà ń pè ní shark pàtàkì jùlọ àwọn Lárúbáwá wọ́n wá ní àwọn fẹ́ kọ́ èdè wọn wọ́n fòlú náà hu gbogbo àwọn branches èdè àwọn ìmọ̀ tí ń bẹ nínú èdè Lárúbáwá àwọn fẹ́ lọ lè kọ́ wà hadaratahu àwọn fẹ́ wọ ọ̀làjú wọn àwọn mi tuntun wọn pé àwọn tó ń jẹ́ mustashirikun ni àwọn orientalist yìí wọ́n ní ti ń jẹ́ orientalist yẹn àwọn istishrak gangan òun náà ni ó wà dirasatun يقوم بها غير sharqiyin بتراث asharq àwọn tó wọn kì í ṣe lárúbáwá wọn wá dìde wọn ni àwọn tiẹ̀ fẹ́ lọ lè kọ́ gbogbo tí ń jẹ́ ogun yẹn ni pé heritage àwọn lárúbáwá àwọn fẹ́ mà àwọn míì tún ní istishraq ike orientalism òun náà ni yu'na bihi ad òun ni àwọn tó jẹ́ àwọn west nípa àwọn òyìnbó funfun kí wọ́n nípa àwọn fẹ́ lọ lè àwọn fẹ́ kẹ́kọ̀ọ́ ohun tó rọ̀pọ̀ mọ́ islam pé àwọn fẹ́ lọ lè kọ́ islam gangan filogotihi àwọn fẹ́ mọ ìdí rẹ̀ wọ adabihi àwọn fẹ́ mọ àwọn adabu rẹ̀ díndín adabu ni àwọn yẹni àwọn literatures rẹ̀ àwọn fẹ́ mọ wọ tàríkù àwọn fẹ́ mọ history eh, yẹni Lárúbáwá wọ àkọ ìdù àwọn fẹ́ mọ àkídà wọn kódà wọ́n tẹ̀sírẹ́ àátùhù àwọn fẹ́ mọ àwọn òfin ẹ̀sìn wọn gangan wà àdọ̀rọ̀tùhù ọ̀làjú lárúbá àwọn fẹ́ mọ bẹ̀wájì ń àm àwọn fẹ́ mọ gbogbo ẹ̀yẹ́ làwọn fẹ́ mọ. wọn yìí sì ṣe mùsùlùmí àwọn wọnú Islam àwọn ń kọ́ èdè èdè wa wọn kọ wọn kọ adabu wọn wọn kọ gba àwọn fònúnù wọn gbogbo tí ń jẹ àwọn yẹnì àdọ̀rọ̀tù wọn kọ so gbàtà wọn kọ báyìí bẹ́ẹ̀ ni ti wá bẹ̀rẹ̀ pé hẹ́n bí ìdí táwọn fi fẹ́ kọ́ ni pé àwọn fẹ́ da ojú ẹ̀sìn yẹn rú àwọn mùsùlùmí nìyí gbogbo ẹni tẹ́ bá tó bá fẹ́ da islam rú tó fẹ́ sọ ntẹ́nìkan ọ̀sọ́rí nínú islam ẹ gbà pé òótọ́ bẹ̀ wọ́kọ́ lọ ń sọ ẹnìkan ò lè jáde lónìí kó ní sọ ntẹ́nìkan ọ̀sọ́rí ẹ gbà pé rọ́ní pa ọlọ́lẹ̀ ka nǹkan kan táwọn kan ti kọ kalẹ̀ ni irú ẹ̀ iná ni ẹ má ti yẹ débẹ̀ wọn inú àwọn gbólóhùn àwọn mustashirikun yẹn ni pé àwọn orientalist àwọn tó yẹ pé wọn kì í ṣe lárúbáwá kódà wọn kì í ṣe mùsùlùmí wọn kàn wọ pé àwọn fẹ́ wọnú èdè lárúbáwá àwọn fẹ́ mọ ti ń ṣẹlẹ̀ àwọn fẹ́ kọ́ káwọn gbọ́ ara wọn irú ẹ̀ náà ń bẹ nàìjíríà ẹni tó bá jẹ́ ẹni tó jẹ́ ọlọ́lá ju ẹ̀kọ́ kéwú wọ́n pe ọkùnrin kan ní professor Ogunbiyi professor Ogunbiyi UI Ìbàdàn lọ́wà òun ni ní Nàìjíríà òun ni àkọ́kọ́ professor níbi èdèwó níbi Arabic níbi lóga Arabiya òun ni the first professor níbi lóga Arabiya so bóyá ọdún Nàìjíríà náà ni àbí kó jẹ́ pé ńlẹ̀ Yorùbá so òun ni àkọ́kọ́ professor ní Nàìjíríà kí ẹnìkan gba prof níbi Arabiya lóga Arabiya òun ni Christian sì ni kì í ṣe mùsùlùmí so ó mi pé ó mọ èdè lárúbáwá ti fún tẹ̀dọ̀ ọmọ so bó ṣe wá mọ ti fún tẹ̀dọ̀ ọ̀hún náà kọ̀ wá sí ẹ wàá rí i pé àwọn kankan ló bẹ tó ṣe pé kò ní yé kò ní mọ torí pé kíni kò gbé kíní yẹn láti pinlẹ̀ mí pé irúpò tó ti wá wà ń yóò ti ríra rẹ̀ ní authority yóò wá kọ́ ìpalára bá ẹ̀sìn yóò kó ìpalára bá èdè lárúbáwá so ìgbà táwọn mùsùlùmí padà wá tají ló padà wá rí pé ah ẹ̀yin yìí ẹ ti kó ìpalára bá ẹ̀sìn wọ́n ti kó ìpalára bá èdè lárúbáwá gangan so làwọn mùsùlùmí náà wá bẹ̀rẹ̀ sí ní dìde náà wá ń kọ oríṣiríṣi àwọn nǹkan jáde nípa àwọn mustashirikun lára àwọn àṣírí wọn tí wọ́n ń tú iná ni ẹ̀yìn àmùdírù agége abibu markazi wallahi alazim ntọ́bàrọ̀ lè ka àwọn tíra mustashriqun àbí tó ka rùdúdù àwọn ulama lórí wọn ẹ mọ̀ ní pé ẹni tọkùnrin yìí àwọn tí ń bá lọ gangan ni àwọn tí ń bá lọ gangan ni ẹ wọ gbólóhùn kan nínú gbólóhùn àwọn mustashriqun yẹn ọ̀kan nu wọn ó kọ̀ rẹ̀ pé ó ń jẹ́ jub jub ló kọ̀ rẹ̀ ó ní innal islam ó nígbà tó ń wo òun rí islam òun rí i pé mabniyun alal ahadith aktharu mimma huwa mabniyun alal qur'an òun rí i pé ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn fi ń ṣe islam ju hadith ni kódà ó pọ̀ ju táwọn yẹn fi ń ṣe islam pẹ̀lú hadith ó ti pọ̀ ju ti qur'an lọ ó ní innal islam mabniyun alal ahadith aktharu mimma huwa mabniyun alal qur'an ó ní òun rí i pé ẹ̀sìn islam yìí ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn fi ń ṣe ẹ̀sìn yẹn hadith ni kódà ọ̀pọ̀ ju ti al-Qur'an lọ wọ́n ní walakinnana ó ní àwọn orientalist àwọn mustashirikun àwọn ń tàwọn o idha ahdafna al-ahaditha al-kadhiba lam ń táwọn bá gbìyànjú táwọn bá kó bá gbogbo àwọn hadith wọn tán yányán islam ní sẹ́kù mọ́ so kí ni mudiru markazi ń jà lógun nísìn hadith anabi sallallahu alaihi wa sallam bukhari khasatan bukhari náà ní ń jà lógun nísìn kí ló fẹ́ ṣe yuridu an yahdumal islam ó fẹ́ wó islam tẹ́bá ti rí ẹ̀tùmọ̀ pé mustashirikun afkaru mustashirikun lélẹ́yìn ń lò ìròrí àwọn orientalist ni àtàwọn shia tí mo dákọ̀ lẹ́ẹ̀kan lórí wọn ni kò sí yàtọ̀ láàrin wọn ṣẹ́fẹ̀mí ń sọ ipe tó bá mọ̀ pé o ní nǹkan tuntun nípa Bukhari kọ́ jáde kọ́ tí bàbá rẹ máa ń kọ́ ni níjọ́ tí bàbá rẹ rí i pé ìròrí pé ànábì ọlọ́run obìnrin lè jẹ́ ànábì ọlọ́run ìgbà tó rú sí lẹ́mìí kí ni Sheikh Adam ṣe ọkọ̀ sínú tíra ó sì gbé jáde ó sì gbá arọ́dù dáadáa so ọkùnrin nu wọn náà ṣe tiẹ̀ náà bẹ́ẹ̀ káfi lè mọ̀ kó fi clear àmọ́ kó wa mọ wá ń sọ lérí ẹ̀ bí wá sí àwọn wá sí kọ̀rọ̀kọ̀rọ̀ àwọn wá sí it tẹ́tọ́ mọ̀ sọ yorùbá tẹ́nìkan kò ní mọ tó ń dá lọ́rùn láàrin ẹ̀ lédè míì tó pé yorùbá level náà lọ́rùn fi dá wàhálà kalẹ̀ ẹ̀ẹ́n kódà má dá wàhálà kalẹ̀ ní yorùbá level dá kalẹ̀ ní àgbáyé kódà àwọn tó ń jẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ ń káírò tó ní pé ibẹ̀ ni kíbílátòlè ilmi rẹ̀ ń gan kó mọ wo ìmọ̀ táwọn gan hàn ìmọ̀ táwọn gan hàn kó kọ́ kó tíra rẹ̀ kọ́kọ́ síta so òun ni pé ntí job tó wí lélẹ́yìí ó ní pé táwọn bá ti gbìyànjú táwọn bá gbogbo àdìsí jẹ́ yányá àwọn orí Islam bàjẹ́ so káfílẹ̀ rí afikaru wọn lẹ́yìn náà àwọn àdáàfù wọn yẹn ni pé ní tí wọ́n fẹ́ achieve láwọn mustashirikun àwọn ni pé atashkik ẹni inkaru an yakuna islam dinan samawiyan wọ́n ń takò pé islam ò lè jẹ́ ẹ̀sìn sánmà tébù lẹ́sìn máa ní ẹ̀sìn sánmà ní islam bí ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ni pé àwọn ọgbà irú ẹ̀ náà ni ẹ̀ máa gbọ́ tó máa ní hadisi anabi kò kí ń ṣe wáhàyí irú ẹ̀ ọjáde lẹ́nu ẹ̀yìn abibu markazi náà ọjáde lẹ́nu ẹ̀ ipe hadisi kò kí ń ṣe wáhàyí kí ni túmọ̀ rẹ̀ ni pé islam èyí ṣe ẹ̀sìn tó wá látọ̀dọ̀ hadisi ẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba so bákan náà atashkik fi sihhatil hadisi nabawi wọ́n fẹ́ dá wàhálà kalẹ̀ ipe tẹ́ fi máa ní iyèméjì lérí àdìsí ànábì pé àà ah, ah, ehe sádìsí náà ni dáìsí náà ni pẹ̀lú odo wàláhì tí wọ́n bá ka rùdúdù àwọn àfa ẹni tó bá lè ka tíra kan bẹ tán pè ní elmustashirikun wa sunna yẹn ni pé stand àwọn mustashirikun pẹ̀lú sunna ànábì sallallahu alayhi wa so wọ́n rẹ̀ láti máa wó ntí ń jẹ́ hadith pé àwọn da balibala àwọn da iyèméjì kalẹ̀ sùúrù ẹlẹ́mọ̀ gbọ́ wọn nínú sọ̀yìn Bukhari anabi ṣèkínni wọn ni anabi rẹ́pù obìnrin lẹ́nu Habibu lẹ́ti gbọ́ sùúrù eléyìí ẹlòmíín ṣe àhá sotọ́lọ́ bá ní kí n rí <laughs> bóyá kí n rí kí n plé rẹ̀ so abẹ́ntẹ́ ẹ̀ẹ́n tí o bá tiẹ̀ tí rí ẹ̀yẹ̀ àbúrò àìmọ̀kan ń bẹ lọ́dọ̀ àfàtúwọ̀n ta kẹsẹ̀ tì yìí ọ̀rọ̀ yẹn mo plé rẹ̀ síbẹ̀ so ó ń da iyèméjì kalẹ̀ láti fẹ́ wípé wọ́n da ìrújú kalẹ̀ nípa ọ̀rọ̀ hadith anabi sallallahu alayhi wa sallam ara àwọn hadafu àwọn hadafu àwọn mustashirikun ni àwọn orientalist hadafu wọn ni yẹn pé ara àwọn aim tó fẹ́ achieve ni naam bákan náà ẹni atashkik fi qudrati lugha al-arabiyya wọ́n tún fẹ́ dá wàhálà kalẹ̀ níbi èdè lárúbáwá gan ẹni pé tẹ bá wọlé yìí náà kò kéwú yóò sì mọ púrúfù kéwú yóò sì mọ púrúfù èdè lárúbáwá irú ẹni kọ́mọ ní asúkọ̀ súkọ̀ ìyẹn yẹ pẹ́rẹ́ ní jẹ́ súkọ̀ náà ìyẹn yẹ yẹ́ ní jẹ́ súkọ̀ nú èdè nínú lisanu arab tó máa ní súkọ̀ ní ti ń jẹ́ súkọ̀ man laysa bi amir ẹni tí ì bá ṣe ọba ẹni tí èso ọba tí èso fámílì ọba àwọn náà máa ń pè ní súkọ ẹni tó bá ti jẹ́ fámílì ọba ní ìsín àwọn ò kì í ṣe súkọ so òun ni pé èèyàn ẹ̀yẹ ní jẹ́ ní jẹ́ súkọ sẹ́ni tí ẹ bá ti ṣe fámílì ọba sí èèyàn ẹ̀yẹ ni èèyàn ẹ̀yẹ kọ̀ so àìmọye tó kí wọn kì í jẹ ọba nídìílé wọn àmọ́ ó sì jẹ́ èèyàn pàtàkì nínú ìlú kọ́lá eléyìí ń ó lè jẹ́ pé iyì ni ó ní ní ó fi pàtàkì ó lè jẹ́ ìmọ̀ ni ó ní ní ó fi jẹ́ èèyàn pàtàkì so súkọ̀ kò túmọ̀ sí pé ẹni tí ó jẹ́ èèyàn yẹpẹrẹ ni tí mo fi lóyún pé kẹfì lérí pé àti ba èdè lárúbáwá jẹ́ gan ń bẹ nínú àádá fún wa irú ẹni mo sọ lẹ́ẹ̀kan pé irú ẹni tó gba professor níbi arabic yẹn yóò ní tí mo fi kó bá èdè lárúbáwá tí mo dún pé bẹ́ẹ̀ mi ṣe ló ń No ó dàtọ́ bá ní wòye ló bẹ́ẹ̀ ni ọtọ́rítì lèmi náà dá èmi náà gbé wọ́ sòrú ẹ̀ náà fi máa rí àwọn kẹlímàtù muwallada àwọn èdè tí kì í dé sí èdè lárúbáwá wọ́n sì ní bẹ́ẹ̀ ni ó ti dèdè lárúbáwá so bákan náà irú ẹ̀ náà tó ni pé atashkik fi bikimati fiki il islami ara orienta ara àwọn aim and objectives àwọn orientalist òun náà ni pé láti da àgbọ́yé fíkíwùrú fíkíwù tó wà nínú Islam wọ́n máa retí láti dàrú gbogbo ọ̀nà tí wọ́n fi dàrú ni wọ́n máa sáka kiri ẹ wò lápèjúwe olùwàbà subhanahu wa ta'ala ó jẹ́ kó yé anabi sallallahu alayhi wa sallam bí òkú bá kú ntẹ́ yẹn ó ṣe bẹ́ẹ̀ sì sìnkú ntẹ́ ṣe fún ó yanjú rẹ̀ àwọn eléyìí rẹ́dí láti da ntí ń jẹ́ òkú ṣíṣe rú débi pé gan nísìn èyí ó kú ó sì láwọn fẹ́ ṣe forty years wọ́n mọ láwọn ṣe ogójì ọdún ẹni tó ti kú wọ́n sì wá ṣe wá sí mbẹ́ wọ́n sì mọ ní ara ìsìláàmù náà nì ẹ dákun nítorí yíyó ń kálukú pé aa ah, ah, kèfèrí àwọn kiri ó ní ma ah, ń yí ẹ̀yìn òkú padà àwọn kiri ó ní ma ń yí padà àwọn náà sùn ní bẹ́ẹ̀ ni wọ́n tún lè sọ pé bídé àlẹ́ lẹ́yìn nísìn kí wá ni òkú ti kú láti forty years ọwọ́ àlọ́ ń ṣàdúrà rẹ̀ lónìí o tó wá pé ìyànjọ tó ló tún ṣe wá sí kí wá ní ìyẹn yóò kú padà lẹ́ẹ̀ bá pè é wọ́n wá ní à ń ṣe tẹ́síkírọ̀ ìrántí tẹ́síkírọ̀ tó arba'in ba'da wafati abina à ń ṣe forty years lẹ́yìn ikú lẹ́yìn ìgbà tí bàbá wa ti kú so fíkẹ́wò ìsìlámì wọ́n rí láti máa dàárú gbogbo àwọn nǹkan yìí ìròrí àwọn orientalist ni olúwa bá ń sọ fún wa pé àwọn ẹni wọ̀nyí ó wù wọ́n láti sọ yín náà di kèfèrí ẹni tí o bá wá ṣọ́ra kó ní ìtají yọkàn wò kó wírodo ló ń sọ ni yọkàn bá wọn lọ yọkàn di ara wọn ni hasadan min anfusi min indi anfusihim n táwọn yahudi jọ́hún fi ń ṣe òun ni pé kèéta náà ni tẹ́ bá wo tẹ́lẹ̀ yìí náà ní ìsìn kí ni dààmú rẹ̀ kèéta páwọn èèyàn ń gbọ́ òdodo ẹ̀sìn yé àwọn èèyàn ń gbọ́ súnà nábì yé kéèta àwọn oníwà ń ṣe wọ́n pé yéè sáwọn wá ní jáfọ́ àmọ́ ẹ̀wọ̀n yóò mú arófò àwọn èèyàn yóò wá ní ẹ̀rí wọn wọ́n wá dé wọ́n wá lẹ́yìn bàbá yìí ẹ̀yin ò mọ́kéwú ẹ̀yin bàbá àgbàlagbà yìí wọ́n lẹ́yìn mọ́kéwú èyí tí ò bá ní mọ́kéwú yẹn sọ pé kò mọ́kéwú ni yóò sọ èyí tó bá já àgbàlagbà tí ò mọ́kéwú yóò ní kò mọ́kéwú bẹ́ẹ̀ ni pé ẹ̀wọ̀n kẹ́nìsìn wọ́n á ń dìde wọn lọ lè ń kírun sáwọn sọ pé ẹ̀yin bàbá yìí ò mọ́kéwú kọ́hún ẹ̀ẹ́ èyí tó bá mọ kéwù kọ́ mọ́ so kò yí sí ìwé ṣe bàríà gbé kan ní àgbàlagbà kan ọ̀pọ̀ kọ́ mọ́ kéwù kọ́ mọ́ kéwù náà nù so èyàn lè fa àgbàlagbà èyàn náà lè dàgbà mọ́ sàwọn èyàn lè dàgbà mọ́ so òun ni pé kí ni fi ṣe òun ni pé kèé ta pé ìmọ̀ fi rí àwọn ọmọ yìí ìmọ̀ fi gbà yín àgbàlagbà mi náà wà rí ọmọ kékeré oníṣun náà kò sí kankan fún o yóò wá wú kalẹ̀ bọ́m àkìlọ̀ wá wú sí ẹ̀sán àmàlẹ́kùn Kila la ṣe fún yín kí la gbé yín nǹkan kan kọ́ ó ti lọ hasadu sínú ẹ̀mí àwọn bàbá wọn náà hasadan min indi anfusihim so kéta náà ni ike wọn alẹ́yìn ẹ̀yin lẹ́yìn alẹ́yìn lẹ́fẹ́ lẹ́yìn fẹ́ jàfa so ẹ̀yin náà kú onídìí ń tẹ̀ wá àwọn ntí ò yẹ yín òun náà ni pé táyìn náà bá kú onídìí ń tẹ̀ wá tẹ̀ ń sísun náà nabi sallallahu jẹ́ bukọ́ máa kùm jẹ́ iyì yín ó sì wà pẹ̀lú yín kódà ipò yín ó sì wà pẹ̀lú yín náà ni bó ṣe wà khiyarukum fil jahiliya khiyarukum fil islam idha faqihu anábì ní àwọn tó ń jẹ́ ní pàtàkì nígbà tó fi ń ṣe jahiliya tó bá padà gba islam náà ìyẹn pàtàkì náà wọ́n tún máa jẹ́ lọ́dọ̀ èmi àmọ́ àwọn pẹ̀lú condition bí kíni idha faqihu kí wọ́n lọ lè kọ́ ẹ̀kọ́ kan gbẹ́sìn yé tó bá ti gbẹ́sìn yé tí takida yé wọn tẹ́sìn yé wọn ìyẹn pàtàkì náà wọ́n máa jẹ́ ntí òye wọn nu solúwa ni wọn fẹ́ máa ṣerú nǹkan báyìí láti fi min ba'di ma tabayyana lahumul haqqu òdodo sì hàn sí wọn wípé a ìlànà òdodo làwọn ẹni yìí ń rìn òdodo òun clear láwọn Yahudi jọ̀hún arafuhu wa ankaruhu dhaka sulman katamat shahadatu ashuhada. Ash àfọ ní hamziya ló wí bẹ́ẹ̀ ó ní àròfù wọn dá nàbí mà wà ankaruhu wọn sì takò dáàkà zulman abushinu katamat shahadatu shuhada katamat shahadata ashuhadahu àwọn tí wọ́n ń jẹ́ àwọn tí ọ̀rọ̀ yé wọn tó sojú wọn tán mọ̀ pé a ah, òdodo là nábì wọ́n sì pa á pé ń hmm, àdèmọ́nu ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó apá àwọn tó yẹ kó yé wọn ẹ̀rí wọ́n dé Saudi wọ́n kéwú wọ́n jẹ dàjájá yẹn ni pé adìẹ Saudi wọ́n jẹ wọ́n gbowó Saudi wọ́n mú lábàánì Saudi yẹn ni pé àwọn wàrà tútù àwọn àwọn zabadi gbogbo ẹ̀ ni wọ́n mú inna lillahi wa inna ilaihi raji'un wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gba tírọ̀ ọ̀fẹ́ wọ́n gba sọ ọ̀fẹ́ wàláyé wọ́n dé Nàìjíríà wọ́n sì wáyà àkóyà wọ́n wá ìyàkóyà wọ́n sì mà ipe òdodo ni kíní yìí kọ́dà ah, àwọn ọmọkọ wọn ìlúyọ̀ mọ́ ní àwọn ìtàwọn ẹ̀sẹ̀ àmọ́kọ́ wa bá dé àwọn olùsìn táwọn sí tiwa náà mọ̀ pé tó ó yé wọn wọ́n rí gbọ́ wọ́n rí wọn kọ́dà ẹlòmí ọmọ sàkó wọn pàdé bàbá kan wàláì ìsì ń sàkó pé àwa yìí àwa jòkó wájú bí bá sheikh bin bas alamana sheikh bin bas wàláì wọn náà stagrib mi ni wàláì àtàjẹ mẹ́rù ìyàtìhì tẹ́ bá rí báyìí ìwọ́sọ̀kòtò ńlẹ̀ ìwọ́ agbádá ńlẹ̀ ni wọn kò he ṣéèkì mi bá sùn nìyẹn ṣẹ́ni kó burú fún ẹni o ìjọ wa tó burú fún jù wọn ni kó wa tó wa máa ta kòdodo yẹn ìjọ wa jẹ́ aburú jù nù kéwọn tó wa máa ta kòdodo wọn ẹni tí ń sọ yìí ìkan bẹ èèyàn méjì bá wọn pàdé báwọn rí tó mọ sí fáàrí pé ibi ń bá sì kọ àwọn ẹnìkan bẹ nísẹyìn ẹnìkan ọmọ lọrin ó ti ẹ̀dá lè kéwú lálẹ́ lọrin àmọ́ ó ti sọ lè kéwú di skul yóò máa sọ fún yín pé bí n bá ti kọ́ àwọn àmọ́ ẹ máa wá ṣòkòtò ẹ máa ṣòkòtò àtagbára gbogbo ẹ máa wọlé gbùrùgbùrùgbùrù káàkiri ni sọ̀rọ̀ eléyìí wọ́n dòdòdò mà àmọ́ wọn ò ní ṣe kí ni wọn ò lo ìtí wàá burú fún wọn jù òun ni kí wọn tó wá máa wá tako òdodo yìí sóńtọ̀ ń ó jọ Yahudi yányán nù olúwa ni pé wà nábì tọrọ wọn bá ti rí báyìí tó rí wọn bí wọn ṣe rí ni fáìfù sàmójúkò nípa ọ̀rọ̀ wọn mọ́ ká ọ̀rọ̀ wọn kún yẹni pé onísúnà tọrọ bá yé tí wọn náà wá rí ẹnìkan tọrọ yé tí ń ṣe kéta mọ́ ká ọ̀rọ̀ ẹ̀kún mọ́ bá tiẹ̀ lọ. fáìfù wọ́sfàwù ṣàmójúkọ́ bí ọ̀rọ̀ rẹ̀ hatta ya'ti Allahu bi amrihi àṣẹ ọlọ́run fẹ́ dé yẹni pé ńgbà yẹn tí ànábì ń rí ààbò sí táwọn èèyàn ń ṣe ọlọ́run sọ pé kánábì ò ṣe sùúrù má bá wọn jà ó má bá wọn jà má bá wọn jà irú ẹ̀ náà níta àwùjọ wa yìí náà so tó ń kálukú ní kí ààbò ah, sílẹ̀ ń ṣe yẹ fa'fu anhum wasfahu ẹ má bá wọn jà o hatta ya'tiya Allahu bi amrihi títí àṣẹ ọlọ́run wá dé pé ká nàbì kó bá wọn jà náà ni Imam Ibn Kathir wọ́n ní má bá wọn jà yìí áyà mi ó padà nasakha rẹ̀ fún anabi sallallahu alaihi inú àwọn nasikh àti mansukh táwọn wí nù tolóluwa padà pa anabi lásìkò wa qatilu a'immatal kufri innahum la aymana lahum báwọn jà so ọlọ́run sọ fẹ́ fún anabi sọ̀rọ̀ sọ́lá pé atayá ti yà allah bi amri inna allah ala kulli shay'in qadir olúwa ni kò sí ti pa èmi ọlọ́run ọba ọ̀ka ìdá nǹkan kan rí kípa èmi ọlọ́run mọ́ ká gbogbo tí ń ṣẹlẹ̀ yẹn ipá mi ká wọn mo lè sọ fún wọn kán wọlé kán dòkúta mo lè special yà fún wọn tí ma fi ìyà àdájẹ ìyà yìí ma fi dájẹ wọn àmìmí ọlọ́wọ́n bá yín kàn fi wọ́n lẹ̀ ń dẹ̀ wọ́n lẹ́kẹ́ ike gbogbo tẹ́ ń ṣe yìí ẹ̀ má ba nìṣó tí ó sùn wọn yóò fi wá kún ẹ̀ ń bọ̀ wá bá mi. inna Allah la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam àìmọye ọ̀rọ̀ tó pẹ́ yẹn wọn gbọ́ ní ìparọ́mọ́ ni ìṣọ́nulókọ́ kó kọ́ ẹ̀dá kun kéèyàn ní pé kíbla ipe ibi tí kíbla kọjú sí. Si òun ni pé shark ibi tí oòrùn ti ń yọ ní ẹ̀gbẹ́ òsì nájìbò kùtùbí tó fẹ́ tó bá dáàmà níbẹ̀ náà àwọn kùtùbù tafasir tó bá ń sọ̀rọ̀ wa alamatin wa bin najmi hum ya'tadun kéèyàn ọmọ wa pè ní tí bá wà ń bend síbi tí kíbla bá ti bẹ́ndì kéèyàn ọmọ pè wọ́n ní abadatu shams ìpẹ́ ti ń sin oòrùn ẹ dákun ẹ dákun mí pé èèyàn ń bẹ́ndì sí kíbla kan wá ní ẹni tí ń sin àwọn abadatu shams sára wọn ni wọn náà ẹ wo ẹ wo ọ̀rọ̀ tó ṣe pé ó ní agbára tó pẹ́ nìkan ní bá ń sọ bẹ́ẹ̀ fún wọn ó ní ń fara wa ni ń ka fara wa ń tẹ wa ń kèfèrí so ṣe rí i pé irú eléyìí ń tó le tó burú ni ẹ rí i pé irú ẹni yẹn gan pẹ̀lú ń tẹ́ sọ wọn yẹn wọ̀ pé eléyìí ọ̀dà kéwu mọ́ àròfà haqqa ó dòdòdò mà àmọ́ ṣetán láti máa takò irú ẹni yẹn fi ìṣàbàhún minal yahudi ìṣesí yahudi ní ń bẹ lára rẹ̀ ìṣesí àwọn jíù náà ní ń bẹ lára rẹ̀ olùwọba subhanahu wa ta'ala ó ní wa nabi ṣe sùúrù hatta ya'tiya Allahu bi amrihi tí a ṣe lọ́hùn fi dé sọ̀mọ́ àwọn bẹ lọ́hùn kọ́lọ́n kọ́ mọ́ jẹ́ kí ẹni ìṣe ọlọ́hùn kó débárú àwọn ẹni ọ̀hún kọ́lọ́n bá kó yí wọn padà náà ni àdúrà tèmi ń ṣe fún wọn àdúrà tèmi ń ṣe fún wọn nù. No wípé kọ́lọ̀ kó yí wọn padà torí pé kí ni wàláhì tí n tí wọ́n ń ṣe tọ́lọ̀ ń bá bá fi bá wọn lù bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ lè kú lórí bẹ́ẹ̀ wàláhì ó dá mi lójú pé wọn ò ní bọ́lọ̀ wọn bá ní rọrùn wọn ò ní bọ́lọ̀ wọn bá ní rọrùn tolúwọ́ bá ní ipá mi ká inna Allah ala kulli shay'in qadir kò sí ti pa mi ọ̀ká láti ṣe fún yàn àmọ́ bá kàn máa wú ẹlòmíì pé mo bá ń so inna Allah la yumli lil zalimi hatta idha akhadhahu lam yuflithu olúwa ni ẹni tó bá ń ṣàbòsí èmi ọlọ́wọ́n ọba mọ̀kànlẹ́ máa ń wo bí ẹni pé bóyá yìí ní mú bí ẹni pípa mi ọ̀ka àwọn ìgbà tí n bá mú báyìí mú mú tó yẹ pé kò ní bọ́mọ láéláyé náà ní í ṣe fún un sokolo kó ṣàánú fún wa wo àwọn tí wọ́n rinú àwọn ọ̀nà báyìí láti fẹ́ máa ṣẹ́rí àwọn èèyàn kó níbi òdodo láti fẹ́ máa takò dodo lẹ́yìn ìgbà tó sì yé wọn lẹ́yìn ìgbà tó yé wọn so kọ́lọ́n kí ó ṣàánú fún wọn kọ́lọ́n kó bá wa tọ́ wọn sí ọ̀nà kó tọ́ àná sí ọ̀nà hada wa sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallama tasliman naam. asalaamu alaykum. wa aleykum salaam. oníbẹ̀wò ni ẹ dákun ṣé ẹni tó kí asamu sótún lè dìde kí o yan náfìlà òru. a ti ṣàlàyé níjọ́ ní iná ipe ẹni tó bá ti kí aṣáámú tó sì sálámà pẹ̀lú imam àdéhùn bẹ́ẹ̀ nù Sunan Tirmidhi pẹ́ẹ́ni yóò nídìí kó tó kí mi má lóru anabi òkè ń kíjú mọ́kànlá lọ ní náfìlà àbí mẹ́tàlá tó bá fi ní náfìlà ẹ̀yìn ìṣáàkùn yóò jẹ́ mẹ́tàlá so lẹ́yìn ìgbà tí wọn bá ti kíyàn tán anabi níbi ẹni pẹ́ nìyẹn ti fi gbogbo òru ṣe náfìlà ni kí wọn sá sálámà pẹ̀lú imam sùúrù ẹni yẹn tó bá tó ní àwọn iṣẹ́ olóró èmi náà kò máa ṣe bí kò máa ké al-Qur'an so fún àwọn nǹkan àti míì súnà ni kò máa ṣe so wallahu a'lam torí pé anabi ni yẹni láwì tọrọ ni yẹni nke láni tọrọ ni fi laylatin kò dá kéèyàn máa kí wítìrì méjì so ní òru kan náà bákan náà anabi sọ̀rọ̀ sọ́lá ọ̀nà jẹ́ kó yẹ wá pé ij'alu akhira salatikum bil-layl aw ij'alu akhira salatikum bil-layl witra ẹ máa jẹ́ kí ìrun ẹ̀yẹn tí ó jẹ́ ìrun tẹ́ máa kí kẹ́yìn nígbà lóru o lálẹ́ tẹ́ bá fẹ́ kírun kẹ́yìn lálẹ́ wítìrì ni kẹ́mọ́ fi kẹ́yìn gbàtẹ́ bá ti kí wítìrì hùn so ó ti tó bá hùn so lẹ́yìn náà kí wọ́n á kí pẹ̀lú ìmáàmù kí wọ́n sálámù pẹ̀lú rẹ̀ ọlá tó ń bẹ fún gan náà lání pé ó dá ẹgẹ́ bẹ́ẹ̀ tó fi gbogbo òru kí náfìlà wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni if a woman is not pure and Quran fell if a woman is not pure and a Quran, a Quran fell down, nobody's at home to take it. Can such person pick it up? Naam, tí Al-Quran bá jábọ́, àbí ó ti wà ní àyè kan tó ṣe pé kọ̀yọ̀kọ̀ wà níbẹ̀, so tí ara obìnrin ò sì mọ́, so dọ̀rúrọ̀ ti dé nìyẹn, so yẹn ni pé necessity dé, so yẹn nìyẹn ó lè gbé Al-Quran yẹn kó fi gbé síbi àyè ibi tó yẹ kó wà tọ̀ bẹ́ẹ̀ náà ni wíwọ mọ́sálásí tí wọ́n ní kí obìnrin kọ́ mọ́ mọ́sálásí tó bá ń ṣe haid pàtó bá ṣe pé nǹkan tí ó kàn ṣe níbẹ̀ láti wọ bẹ̀ kó sì jáde lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni kọ́ máa kí pé ó jòkó síbẹ̀ so kò sí nǹkan kan ó lè ṣe ìyẹn tó a pé kọ̀ọ̀bá rẹ̀ ní tó lè rán mú nǹkan yẹn tó pé inú mọ́sálásí ni nǹkan ń sì wà ó lè wọ bẹ̀ kó kó sì jáde padà lẹ́sẹ̀kẹsẹ̀ so dọ̀rọ̀rọ̀ dínà ad-darurat tubihul al-mahdhurat dọ̀rọ̀rọ̀ ti yẹn ni pé necessity tí ó bá jẹ́ ìdíwọ́ àbí nǹkan nira má jẹ́ kéèyàn ṣe nǹkan tí wọ́n ní kéèyàn má ṣe nínú ẹ̀sìn wallahu a'lam. asalaamualeykum. wa salaam. ẹlẹ́kùn àwọn kan gbé káàkiri ní àsìkò yìí pé wọ́n ní àwọn kan sọ yìí pé kéèyàn má kí ìwọ̀n asámu àbí kéèyàn má kí ìwọ̀n àwọn tàràwí ẹlẹ́kùn ìbá sọ̀rọ̀ ayọ̀ báyà ọ̀rọ̀ kọ́mọ̀ jẹ́ kó báyà òru òní náà lọ jà a sì máa fi dá nǹkan rú. ọ̀kẹ́ iṣẹ́ rí náà ẹyẹ sọ kínní kan ọ̀rọ̀ yẹn méjì ni ó ń bẹnu àwọn èèyàn tó ń sọ pé àwọn ò kì í kí aṣáámú tàwọn sùtẹ́ bá wọn gbóhùn ọ̀rọ̀ ènìyàn dáadáa òórùn tẹ́ mọ̀ gbọ́ lára wọn ni pé ẹ mọ̀ gbóhùn ṣíà lára wọn ṣíà wọn kì í kí aṣáámú rárá wọn kì í kì í tí wọn bá sì kí wọn ní kí ń jẹmọ wọn ni wọn kálukọ da tiẹ̀ kílẹ ẹkọ kan ni sọyìndé bá ń sọ yẹn kí wọn pé ṣé àní mo witness kan rí ṣẹlẹ àwọn umma àwọn umma tó máa ń bẹ lọ́jà ọba àwọn so mo ti witness wọn ti lọ lè ṣe ìtìkáàfù pẹ̀lú wọn rí ní ògidì níbi mọ́sálásí ṣé kàmáàlì ọ̀hún náà ni wallahi ilẹ̀ azim tí mo rí pé wọ́n yìí kí jama asámú wọn ò ní kí tó bá ti kí iṣẹ́ àìtàn báyìí wọn kálukọ́ lọ lè jókòó ni kì ṣe pé wọ́n wá lóru pé a fẹ́ kí so ngbà tó wáyá ni mo wá padà wá kà á mo rí pé àwọn ṣíà àwọn ni wọn kì í kí wọn ní pé umaru ló dá kalẹ̀ ipe umaru ló dá kalẹ̀ kì í ṣe anabi ló ní káwọn máa kí ẹ wò ó dó ntí ń bẹ nínú sọ̀híhù muslim ń bẹ nínú sọ̀híhù bukhari ipa nabi ó jáde nínú ramadan ó kírun fún àwọn di ń bẹ nínú mọ́ àtọ́nà ń bẹ nínú sunan tirimidi sunu àwọn kutubu sunu lọ́wọ́ rẹ̀kẹ̀tẹ̀ ipa nabi jáde ó kí fáwọn di àkọ́kọ́ òru níjàmá onígbà tó dijọ́ kejì àwọn tó pọ̀ anabi tó kí fáwọn di àárín òru kẹta gbà tó dijọ́ kẹta àwọn apọ̀ bámú anabi wa jáde sáwọn àwọn à ń retí rẹ̀ fá anabi ò jáde títí tó fi di pé àṣùbà tó gbàtà àsìkò sàárì tó ní nkalukusa jẹun gbàtà anabi dé ní àwọn kásùbà anabi bá jáde làwọn á ní pé akílódé anabi wa ní ẹ eh, ẹ̀rù ń bà mí antufurọdọ aleikum kọlọmọ asọdọrọ yẹn náà ní jáde wá fún yín so ìgbà tá nàbí wá di pọ́nkú tán ni Umar wá rántí yípe à àwọn ó dàwọn yàtọ̀ ń kílẹ̀ ọkọ̀ kan ṣe àpé ànábì ti ṣe kíní yẹn kalẹ̀ òun wá ṣe rẹ̀ wá yé e. ni tó sì jẹ́ olóhùn ò ṣe mọ́ nǹkan yẹn ti ó ti kú mbẹ́ so fi wá ní pé àá ni fi wá ní pé ntí ò ṣe mọ́ ni pé kò fẹ́ kó jọ̀ràn yàn àmọ́ kò sẹ́ni tó lè sọ́ di ọ̀ràn yàn máa ní òní ànábì kú ti kú so ó yẹ máa ṣe súnà tí ànábì ti ṣe kalẹ̀ yẹn tó ṣe lẹ́ẹ̀mejì so n tó ní í ṣe pẹ̀lú ẹni àwọn atakú gbogbo ẹni tẹ́ bá ti di ti ń sọ báwọn inú kó jẹ́ pé ẹni yẹn ó ní ìròrí tó jọ ìròrí àwọn ṣíà àbí kó jẹ́ pé ìròrí àwọn umọ̀ ọ̀hún ìmọ̀ bá ń ṣe níṣẹ́ àmọ́ èmi witness wọn báyìí dáadáa wàláì mo witness wọn dáadáa ni tí mo wà ń bẹ mo ṣe mo ṣe kí n lọ́dọ̀ wọn ẹ̀yìn tí káàfù pẹ̀lú wọn so wọn yẹ kí wọn yẹ kí so lẹ́yìn náà sì ni kódà ẹni tí tún kírun fún wa ń jọ̀hún ó tún da ọwọ́ lẹ̀ ni mo wá challenge ẹ̀ ibi kí ló dé tẹ̀ ń da ọwọ́ lẹ̀ tẹ̀ tẹ̀ ń fi gbà tó kírun tán kí ló dé tẹ̀ ń da ọwọ́ lẹ̀ wọn á ní tó ṣẹlẹ̀ ni pé òun mẹ́rin wá ṣùgbọ́n àti ó mẹ́rin wá wọn ò lè mú hadith musi ussalah ẹni tó kírun tánàbí ni kọlọ tóorùn kí onígbà tánàbí ń sọ fún pé kó tóorùn kí ànábì ó sọ fún pé kó káwọ́ mọ́yà mo ní àá ànábì ó sọ fún pé kó ké súra náà yà yìí mo ní súra wà mẹ́ẹ̀ kẹ́ ọ sẹ́yìn náà lè pa súra tì sọ ànábì kan ní kọ káfátìà ni sọ ànábì ànábì ò tẹ̀ dákọ̀ pé kó káfátìà ń bèrè wáyà mi gan ẹnu tó ṣe tí ọ̀dà yẹn ní níbi ìrún ṣé àwọn fi irun sẹ̀rí bọ́n ti máa ń rí pátípátí ẹ̀rí ìyàtọ̀ máa ń lọ lẹ́kọ̀ọ́ kinu náà tó bá ti ní irú fíkra àwọn ṣé àtàwọn umma yẹn so wallahu a'lam naam. oníbẹ̀rẹ̀ ni ṣé ó tọ́ ní wàá fẹ́ kí wọ́n àìjì kéèyàn kíra kaya kéèyàn ṣe jẹ́ kí bẹ́ẹ̀ yọ̀ọ̀kan péré ẹlẹ́kùnso lẹ́ẹ̀rin nù sunna ẹ̀ bá ṣàlàyé rẹ̀. ọ̀rọ̀ takbiro eid anabi sallallahu ìrun eid tí àwọn sọ̀hábà sì wà ń bẹ̀ kìí ṣe kan kìí ṣe méjì so àwọn hadithi wà tó jẹ́ àwọn hadithi tó jẹ́ marfu wa tó jẹ́ sahih so ń bẹ nínú àwọn etí ẹ bá lè wo tíra Sheikh Albani yìí wọ́n sahha àwọn hadithi yẹn kọ́lá ìfúnnu silsila sahih àwọn wọ́n sahha àwọn hadithi tó wá fún ìrun ṣẹ́rí ibi tí problem ti emerge òun ni pé afa kan bẹ tí wọ́n ń pè ní ẹnì amr abdulmuna'im salim ọ akọtira kan ipe tahdithu ma fata tahdith ó ní òun fẹ́ mú àwọn hadith wá nípa àwọn nǹkan tóun ṣe báṣu tóun rí pé hadith yẹn kò dé ọ̀dọ̀ ànábì ipe àwọn nǹkan tó ṣe pé à ń ṣe nínú ẹ̀sìn tó ṣe pé hadisi marf hadisi mawkuf náà la fi ń ṣe yẹn ni pé tó yẹ pé hadisi pé lérí sọ̀hábà ni ó dúró tá a sì fi ń sẹ̀sìn lára àwọn hadisi tó mú wa ó mú hadisi pípa etí wá níbi ìrun pípa etí ó ní gbogbo hadisi tó wá fún un ó ní kò sí ẹ̀rí fún un tó dọ́dọ̀ ànábì ó ní àmọ́ ẹ̀rí wà fún látọ̀dọ̀ abdullahi ibn umar ipe alifunani uthnani min ar ipe etí méjèèjì á ṣe pọ̀ mọ́ ara eré ni náà ni pé lọ́nà tí wọ́n bá parí tó pa lọ́bọ̀ yóò wá pa etí papọ̀ mi tó ní tún etí pa so wọ́n ní oní tàbí ń ṣe èyí òun nù tọ̀ wọ́n wá tó sọ nípa títí ẹ̀ẹ́dì náà ó ní gbogbo àdìs tó wá fún tó jẹ́ marfu' ó ní wọn wọn gbá wọlé pé kọ̀lá làáfíà àmọ́ nígbẹ̀yìn ó wá mú hadith kan wá ó jẹ́ hadith mawquf ti Abu Hurairah ó ní Abu Hurairah ńgbà tó kírun ó wá ṣe takbira méje lákọ̀ọ́kọ́ ó ṣe takbira márùn-ún lẹ́ẹ̀kejì àdìsí yẹn mẹ́nu Muwatta ó níyẹn náà làdìsí tọ́lá làáfíà ó sì jẹ́ mawquf tọ̀ ṣẹ́wárí tí ò yé ntẹni ń sọ ntẹ nu ń ọta kó ká má ṣe takbira méje lákòókò márùn lẹ́ẹ̀kejì àmọ́ tó ń kà sọ ni pé hadisi yẹn kì í ṣe hadisi marfu' àkó mawquf ni gẹ́gẹ́ bí òun jẹ́ ẹni tó ń mójútó ọ̀rọ̀ hadith ọmọ hadisi náà ni tọ́ ní bọ̀dá ọba ara mú lọ́ba a <laughs> baba tẹkifiri yẹn ni pé jabata ló bá ara mú lọ́ba ní tọ́ tó bá rí báyìí á jẹ́ pé tẹkibira yọ kan náà ló wọ́n máa ṣe ṣé challenge tá a máa ń fún un òun náà ni pé òkè káti ẹ̀ ní títí méjèèjì tó wá látọ̀dọ̀ ànábì kò lálàáfíà níbo ni ẹyọ kan wà tí o bá fèsì yóò ní òun dá padà ó dá padà sí kíni òun dá padà sí nọ́mà nàfìlà pé sèǹbà fẹ́ yan nàfìlà lẹ́yìn àyílà nìsín tẹ̀kítẹ̀kí bẹ̀rẹ̀ ọ̀kan náà lèyìn ó ṣe wọn ni tọ̀ bẹ́ẹ̀ lòun dá padà sí ah bó ló ṣe dá irun ìdí padà sí gẹ́gẹ́ bíi ti ti nàfìlà kọjọ́ra wọn àkọ́kọ́ ni pé ìrun ìdì ó lásìkò ara tó fi mọ̀ pé kò lè jọra wọn nù ó lásìkò tí wọ́n ń kí ó níjọ́ tó máa ń kí gan tó fi mọ̀ pé kò lè jọra wọn nù. so lẹ́yìn náà tẹ́ bá tẹ̀ tó wá tó wọ hadith yẹn gangan títí Abu Huraira wọn ní mò kú fún un wàláyé ó ní rọ́fù hukman ó ti ní ìdájọ́ bí kálá nàbì náà ló ṣe torí nǹkan tí sàábì ò bá lè rò lákàyè ṣe tí kìí pé ó lè fi làákàyè rẹ̀ sí ẹ̀dá kun wàláhì náà níṣẹ́ rí àwọn tó bá ń jẹ́ oníbídà wọ́n lè máa mà ẹ máa rí wọ́n máa ní túhùmọ̀ yẹn ni kò máa ní wọ́n máa suspect àwọn sọ̀hábà nàbì wọ́n máa suspect wọn torí pé bídí àwọn kò ní ṣe dédé ń táwọn sọ̀hábà ń ṣe yóò wá fẹ́ wá ọ̀nà tí ó fi wó sọ̀hábà wọn ẹ wo ní sìn irú nǹkan yẹn ṣé ó ti èèyàn lè rò pé Abu Hurairah radiyallahu anhu bó ṣe jẹ́ sọ̀hábà nàbì yóò wá jáde yóò wá kírun fáwọn èèyàn ń jọ ọdún yóò wá ní irun tí mo fẹ́ kí fún yín o mo mọ bá nàbí ṣe máa ń kí o àmẹ́mi ó kí mi fún yín ipe irun tánàbí máa ń kí fún wa o mo mọ bí ṣe máa ń kí àmẹ́mi ó kí mi fún yín bí n ṣe kí n kọ́kọ́ ṣe tẹ̀kíbírà méje lákọ̀ọ́kọ́ tó bá dẹ́lẹ́kejì wọn ṣe tẹ̀kíbírà márùn fún yín péré sọdá kùnà sẹ́ri pé ọ̀rọ̀ yẹn èyí ó ti mọ̀ pé irú nǹkan yìí nǹkan tó rí lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam náà ló ṣe kíni náà ló ṣe so marfu'un hukman náà máa ń pẹ̀lú nǹkan báwọn ó ti ní ìdájọ́ pé ó ti dọ́dọ̀ anabi yẹn pé anabi náà ló ṣe ni torí kò èsì tó lè fi la káyàrá rẹ̀ ṣe so bákan náà èyàn kí èyàn kí ẹ̀ẹ́dì fún gbogbo àwọn sọ̀hábà àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀hábà yóò wá sí tẹ̀kùbírà lẹ́ẹ̀méje gbogbo wọn kàn máa wò ni gbogbo wọn á wò ẹ ní gbọ́ subhanallah subhanallah gà á ó yẹ ká rí pé ẹnìkan kọ̀ rẹ̀ tiẹ̀ pé á kọ́dà ìwòjọ́ tí Hudhayfa tó gun tó gun kí lásán dukan yẹn ni pé àyè kan tó ga òun ló fẹ́ ṣe ìmọ̀mù ọ bó ṣe fẹ́ gun báyìí ní Ibn Mas'ud kan fà á ní aṣọ ẹsẹ̀kẹsẹ̀ náà lórí sọ̀kalẹ̀ ọ sọ̀kalẹ̀ ó kírun tán ní oníkọ́dà ah, ìrántí mọ́ bó ṣe fà mí òun ni mo ẹsẹ̀ rántí pé ànábì ní káwọn máa kírun ní àyè tó bá ga so ṣírò àwọn inú wọn adé ẹni tí tí ń ṣe tẹkbírà lẹ́ẹ̀méje wọn adákẹ́ ó tún ṣe márùn lẹ́ẹ̀kejì wọn adákẹ́ so wọn ni pé kò sí nítọ́jọ́ bí hadisi wọn ti ní marfu'an hukman wallahu a'lam naam ṣé wàá ní tó wá fà kí n tó parí wọn ni pé ẹni yìí ó sá fẹ́ràn kásámà ní mo ṣe tuntun mo ṣe tuntun náà ni díẹ̀ mo ṣe tuntun yóò tún wá sọ fún àyàn ẹ máa fọn káàkiri eléyìí mo ṣe eléyìí mo ṣe la ilaha illallah kai naam. àwọn oníbẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ tó bẹ̀rẹ̀ sí ní ṣe sunan muhammad sallallahu alaihi wa sallam tí bàbá rẹ̀ wá ní àwọn ọ̀fẹ́ gbogbo àkúnlẹ̀ yìí àti kìnìún à ń gé sòkòtò à ń fi wọn gbà ọmọ ike ọmọ ike wọn sàlékún ní látara bẹ́ẹ̀ wọn fún oúnjẹ ó ní bọ̀tí ìyá máa wá ń dọ́gbọ́n máa fún ní oúnjẹ nígbà wàá jọ kan bàbá tó lọlé tó yọ lọlé tó lọ jẹun lọ́rọ̀ bàbá ó ní ìtìyà fún oúnjẹ tán tó wá fẹ́ sọ̀kalẹ̀ látẹnu sef bàbá tó wá ń pe àwọn ọmọ gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ wọn àdá ní ohun wọn àdá àbálóhùn bọ̀tí òun sì wà lẹ́nu sef ó ní ẹ̀dá kan bó ni ṣèṣe ṣé òun lè dáhùn lóhùn àbí àwọn ṣe dáhùn lóhùn ṣe àbí tí ọ̀dà ni ẹlẹ́kọ̀ọ́ yẹn ṣàlàyé fáwọn lẹ́yìn yìí. ẹnìyẹn bí ò ṣe dáhùn lóhùn yẹn kò ṣe dá ọ yẹ kó dáhùn lóhùn n èmi ni mo wà ń bẹ̀ ọ́ so Allahumma illa tó bá máa ròyìn tó ń ní kí o lè gbé o lè gbókùtà níṣẹ́ kọ́ lẹ̀ kọ́ máa fọ́ ní rí kọ́ yàrá máa lọ rẹ̀ àbí kó sì lọ lè bá wọn pé àwọn tí wọ́n ń pè ń pè wọ́n ń pè ẹnìkan lókè o so irú yẹn ni n tó lè ṣe so ntọ́ àmọ́ tó bá ń pè bàbá tí o pé kìí ṣe báwọn ti pé ó tẹ̀lé wo gẹ́gẹ́ ni pé wọ́n lọ wà ń bẹ̀ tí ó sì ràn ní tó fẹ́ ràn so o lè dàlú àwọn tó bá ń pè bàbá tí o lè dán fìtínà wò fún un ni kọ́ya filẹ̀ ẹ̀rìtìkáàbọ̀ àkàfù dọ̀rọ̀rìn so yẹn máa ń fọwọ́ mú tó bá jẹ́ ìnira tó bá kéré nínú nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ni so wallahu a'lam. oníbèrè ní ni èyí lè sódà lórí ìhun tálọ̀ yẹn bá ń jálẹ̀ mẹ́wàá tí ó fi máa kírun lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò ní ìgbà kò ní ìgbà tó bá ti di pé òun ṣó tó wọn bá ń pè bí nǹkan tó jẹ àbí nǹkan kan ni pẹ̀lú tẹ́jírìbà yẹn pẹ̀lú ntàwọn yẹn ti dánwò tó bá ti di pé ṣó ń pọ̀ lọ́lẹ̀ wọ wọ tọ́ílẹ̀tì kódà bí bẹ̀rẹ̀ ọba wa kó gbin gbin gbin gbin gbin tó bá ti gbin so tí ọwa bóyá súnà ni ọwa ni bóyá bẹ̀rẹ̀ ni ọwa ni kùsìlẹ̀ òkọ́ ma tó wọ́n bá padà kọ́ lọ tán lọ́la ṣe tí wọ́n fi kírun tán kíní yẹn sábà máa ń sábà máa ń lọlẹ̀ sò ó rí kí sọ wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni tẹ́yìn bá bá ìwọ̀n méjì níbi ìwọ̀n asámú ẹlẹ́kùnbó ni yóò ṣe san. ẹ̀yọ́ kí méjì náà padà náà ni sọ wallahu a'lam subhanakallahumma wa bihamdika nashhadu an wa atubu